ó oh, yá connect your faith with my own ṣàmì bí aṣẹ́gun Eni ni ọjọ́ kìíní nínú oṣù september twenty twenty two ohun tó ti ń lé january tó rí gbámú nínú oṣù september yìí mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí nàṣírí ọlọ́run ó yá gbà á ní orúkọ kristi ohun gbogbo tí ayé pamọ́ sínú ayé ẹ ah. èyí tó o fẹ́ mọ́ mo fà á jáde ti gbòǹgbò ti gbòǹgbò ó yá kó fà jáde lórúkọ Jésù mo sọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé bíbélì wípé ẹnikẹ́ni tó bá gbẹ́kẹ̀lé olúwa á dàbí òkè síónì tí a kò lè ṣí nìdí gbọ́rọ̀ ọlọ́run lẹ́nu mi látẹ̀dílẹ̀ ní orúkọ Jésù ohun tí o fi òwúrọ̀ gbìn tó fi ọ̀sán gbìn lórúkọ jésù wàá fi alẹ́ jẹ́ lórúkọ jésù gbogbo agbára ṣíni nípò lójú ọ̀nà ire rẹ ní agbára ẹ̀jẹ̀ jésù ó yá kó gbiná sọdànù ohun kan wà tí ò kì í jẹ́ kí àdúrà ènìyàn kó gbà ó ní ẹ̀mí pé mo mọ̀ tán mo lè ṣetán ẹ̀mí agídí ẹ̀mí àìgbàgbọ́ mo fà jáde ní orúkọ jésù ó yá kó jáde nínú ayé rẹ tó o bá ti rí nà láyé òrè rí nà túrù ìgbésẹ̀ tó máa gbé tó máa jẹ́ náà tú fún ayé rẹ ó yá máa gbé látẹ̀lí lọ lórúkọ jésù èní ni september one orí àrítọ́ka sí orí àtètèrí kọ́ka sí orí àpèwágbò orí àkọ́ṣe yorùbá sọ wípé òkèlè àkọ́bù kò kí ń ráhùn ọbẹ̀ gbọ́ bí olúwa ti wí lórúkọ jésù torípọ̀ sáré rí àmì ìṣe gẹ́gẹ́ bí aṣẹ́gun àti aláyọ̀ ó yá kó gbà á lórúkọ jésù kristi kí náà ti gbà lọ́wọ́ rẹ ibo náà ti gbà ojú oorun ni ojú àlá ni lórúkọ jésù kristi ojú ayé ni ogun ìdílé ló gbà ni ìbálòpọ̀ ló gbà ni kí ló gba ògo lọ́wọ́ rẹ tàbí ọwọ́ ọmọ rẹ lórúkọ jésù kristi mo gbà padà lẹ́nu pẹ̀lú agbára ẹ̀jẹ̀ jésù àti ọ̀rọ̀ ẹ̀rí ẹnu mi bí mo ṣe wí gangan o bẹ́ẹ̀ ló máa rí ẹnikẹ́ni tó fẹ́ yí ayé rẹ padà síbi lórúkọ jésù ọlọ́run kò fi wọ́n ṣètùtù ògo fún ẹ àga tí mo ń wò yìí ó yá kó lọ jókòó ṣe tó bá jókòó ṣe kí wọ́n kẹ́ ẹ bí ọba kó jókòó bí aládé mo sọ bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ jésù jésù olúwa wa ah, àmín ah, àmín ah, àmín lórúkọ jésù àlàáfíà.